أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام ṣe kí ni pé wọ́n fẹ́ ká sí ọ̀hún òun náà ní káwá jọ́sìn fún ọlọ́run ọ̀rọ̀ yìí dára. bẹ́ẹ̀ bá ti rí eléyìí sẹ́nu ìgbésí ayé ẹ̀ èyí tó jù gan-an ni ó lè. bọ́lá ti dá wa sáyé bí tí wù kí ọlọ́run ó ṣe oore òun tó bí tí wù kọ́kọ̀ dúró ṣé yóò fi jáde láyé tó lè jẹ́ ọmọdé náà ṣé yóò fi jáde láyé yóò tún lè jẹ́ ọmọdé náà bẹ́ẹ̀ ni kaba sọ pé akérè tó ń tán wá sí ìrọ̀ ni yóò tún wà lẹ́yìn ẹ̀ pé kọ́lá tó lọ́wọ́ ti ṣe ìjọba ìfún un náà bọ́lá bá ti ṣe ìjọba ìfún un náà ọ̀wá mọ̀ dà o. lé wá kí mi ń kọ́ òun náà ló ti tẹ́lẹ̀ sí mi. bó ti wá rí nì ọlọ́run náà tún wá jó yé wa ànábì ti ṣàlàyé á sì fi jíjẹ fún táwa dúlé náà táǹkì náà òun gan náà sì ní òun náà wá wá kí náà o. ànábì tó máa ń pè ní á sì fi tẹ̀ wá ń wá náà wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ olóńgbò náà fún wa yín fẹ̀sùn wà ká. tọ́wọ́ wá rí bẹ̀ fún tẹ́lẹ̀ wá lé kí láyé tọ́nà bá wá ṣe nírọ̀rùn fún yàn tí ń déyàn lé kí ìdí ń lé ní káyìí tí ọba gba ẹ̀sìn lọ́wọ́ yàn kí yàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. bẹ́ẹ̀ tí kò kórí gbogbo ń déyàn jẹ láyé tí ń gbádùn ẹ̀. ẹkún lọ́gọ́rùn ọdún ó tọ̀ ó tiẹ̀ wá lò ẹkún ọdún sẹ́fọ̀n náà ní sẹ́bílẹ̀ kan lọ́jọ́jú lánàá táwọn èèyàn kọ kọ́ ilé wo òkújọ́júmọ́ wọ́n ti tún yí padà sí òní kan bó ṣe wá rí nù ní tó yẹ sí pé jojúmọ́ jojúmọ́ láyé ọmọ àdọ̀dún lábà mi ní ìdájẹ́ di ìtẹ̀yìn ìdá bá sàrò láyà alájẹ́ di ìtẹ̀yìn àdìyà olélúbílà ìnàjẹ́ di ìdẹ́yìn ìdá bá sàrò láyà tóòrù àtọ̀sán táwọn bá ti ń dé tán lọ tán gbaṣẹ́ fúnra wọn. gbogbo àwọn tá a wà ń bẹ̀ gbogbo tí ń bẹ nú ẹ̀ wọn. adínìyá ò lè lùbìlà ń sún wa gbogbo lọ náà nù. ń sún kálukú ń sún gbogbo lọ náà nù ni. lómi jẹ́ sípà máa wò ó ẹlòmíràn lóhùn ṣe bá ti dé. di eléyìí èyí tó ṣe pàtàkì jù nù sẹ̀mí òun náà lè ta bá rí fi sin ọlọ́run ọba ìta abẹ́mú jáde nínú ni ọlọ́run tó wá ń ṣe rọrùn fún wa láti lè jí láti lè dá àmà láti lè mọ pàtàkì pé tàwa sí láyé ní àtọ̀túpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà ìkẹ́ ìdẹ̀kọ́ ọmọ bá nẹ́bì kọ́ ọmọ bá wọn sọ ọ́ bá gbogbo àtọ́bí dáadáa tẹ̀lé àtẹ́bí tó fi jẹ́ gbọdọ̀ ìkẹ́ àmọ́ gbogbo àwọn olùkọ́ apáta lọ́ba àsán alẹ́sùn lóore àwọn òbí tó bí wa ìrúnú gbogbo ìgbà ọlọ́dà kún sábà wá sí fún wa gbogbo wa náà pátá tá à ń papọ̀ kírun láàyè yìí ọlọ́run kó gbàdúrà gbogbo wa. èyí tí a ó tún máa kà lẹ́nìí nínú tíra àtọ̀ ọ̀nà nàwàwí àti àṣàlàyé wọ̀ fúnra wa. kùránì náà lọ فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة ẹ bẹ̀rù wàhálà ẹ má fojú wo tí ọ̀dà yín tó kọ̀ kàn mí. wọ́n náà lórí bí nǹkan náà ó ṣe dáa. ẹ̀mí àwọn èèyàn la ó náà wọlé jẹ́lẹ́sẹ̀ náà ló lè padà bí ẹ pé wọn náà tọ́ bá ṣe wọn náà ọkàn tiẹ̀ náà pọ̀ ọ́ àbúrú ah, lélẹ́yìn. 担心。 tí lọ́gbọ́yé bẹ̀ tó kúrúkú lẹ́ba lọ. Gracias. fẹ́ ṣẹlẹ̀ lórí ẹ̀ lórí nǹkan tó kẹ́kọ̀ọ́ ìsìláàmù láà máa fẹ́ mú ṣàtúnṣe nǹkan ni ọmọ ṣe tí ọ̀dà pé kalẹ̀ bá wí bá sọ̀rọ̀ bá ẹ kọ́rọ̀ kó òtún ní òbí gbọ́ ni bó ẹ̀jẹ̀ kọ́rọ̀ tó lé ní máa fẹ́ gbọ́ ni bọ́ sọ̀rọ̀ sí i. bẹ́ẹ̀ náà ni nílé kò kábíyà bá wà wọ́n máa ń sọ̀rọ̀ wá mi òkú ní gbọ́ bàtà kẹ́ ọ̀sọ̀ tiẹ̀ lẹ́nu ọ̀bá ti wá gbọ́tọ̀ ọ̀bọ̀ kúrò lọ́rùn ní gbọ́ dákẹ́ pamọ́ sí i sọ tiẹ̀ ná bí yàrá tiẹ̀ wá gbọ́ tọ̀ wọ́n ti wọ́n ti sọ tiẹ̀ mẹ́. wọ́n lọ sì gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́nà tí wọ́n fi bẹ́ẹ̀ jí sì sí ọ láti fẹ́ gbọ́rọ̀ rẹ̀ kó o lè bá gbalada ní eléyìí. eléyìí ni àwọn ẹ̀kọ́ ti Islam ń kọ́ wa lórí wípé ní bí yàrá rí nǹkan kan torí pé nǹkan yìí lè bàjẹ́. má yẹn sira yín rárá o ó sì ti láti interrogate wọn kúrò lẹ ewo lè ń sẹyìn tẹyìn òbí lọ léèwé èwo ló ń sẹyìn tẹyìn òbí lọ bisẹ bọ ọba ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ náà wọn padà kó lè wà dúró ní ọjà òbí lólè bí wọn ò sì kó lè wà dúró àwọn ọmọ náà wọn kó bá tiẹ̀ náà. pariwo náà ní pé oúnjẹ náà wọ́n lọ jí pé wọ́n lè mú pa àwọn ṣùgbọ́n àwọn tó lè ronú débẹ̀ fún kálọ̀ lè rúkọ sọ́ọ̀bù sọ́ọ̀bù láwọn fi mẹ́ fi mẹ́rin àgbàrọ̀ táàsì ju ọdún mẹ́rin lálọ láti èkó wá tó lù sí bí àwọn ọmọ méjì mú wọn bí adékúnlẹ̀ wọn làwọn gbé tó mọ bọ́ mọ bọ́ kí ni ẹ̀ ló nẹ́ẹ̀tì dáadáa ó bá lọ́rọ̀ bíi tí wọ́n sọ ọ́n ìfẹ́ wọn sọ yẹn lórí afẹ́fẹ́ ni bó tilẹ̀ jẹ́ sí pé omi náà lè wáyé tó jẹ́ sí pé omi lè wáyé láti lè máa fi ba bàyàn ló kọjá ṣùgbọ́n bí tí wù kórí kó ń bá lùkúrò kíyèsára wọ́n náà mójútó àwọn ọmọ ẹ̀. wọn wọ́n ti lọ rí ìfọ́sí lọ́pọ̀lọpọ̀ àwọn police station wọ́n lè ti fọ́pọ̀lọpọ̀ wọn láì lọ́ra ìfọ́sí ọ̀tẹ́ bá ti dé sí lam yẹsẹtì fàlẹkọlì bí ọba tó wá ń tọ ọba lágbára kókó mẹnu sọ ọ náà tọ máa wá fi ọkàn kọ ẹ wò islam islam ni wọn ṣe kí ló ká máa fi ọkàn kọ ọ̀nà wo làá fi ọkàn kọ nǹkan jàmbá ọ̀nà tá a fi ọkàn kọ nǹkan òun pé bí wọ́n bá ti ń ṣe ọ̀hún tó o rí pé agbára rẹ̀ ọ̀ká kọ́ ọmọ wọ́n yí padà tó o sì rí pé bóyá o tiẹ̀ ti sọ ọ́. kò mụrụ múlò ìsì máa tún sọ yóò bà nǹkan fi ọkàn yìí padà lọ́nà àkọ́kọ́ tá a yọ ọkàn yìí padà nínú pé nínú ọkàn rẹ ẹ̀mí ọ́ ọ́ sílẹ̀ wípé nígbà tí wọ́n ń ṣe ìyá o sílẹ̀ So وسلم والسلام عليكم ورحمة الله وبركاته